wípé ká ṣe hitba obìnrin ká ṣe proposal sí obìnrin pé a fẹ́ fẹ́ nígbà tó bá ń ṣe òpó lọ́wọ́ eh, èyí tí a sọ pé ìgbàláyé wà fún òun náà ni pé ká pẹ́ sọ tí ó ṣe é tú sí pé afẹ́fẹ́ tí ó sì tún ṣe é tú sí pé nǹkan míì la gbàlérò anírú yẹn làwọn àfáà sọ yìí pé ó ṣẹ̀tọ́ fóbìnrin tó bá ń ṣe opó pé ọkọ jáde láyé ṣùgbọ́n fóbìnrin tó ń ṣopó pé ọkọ kọ̀ tí kíkọ̀ òun ò sì kí ń ṣe kíkọ̀ ẹlẹ́ẹ̀kẹta èèwọ̀ ni àti pé ká sọ straight àti pé ká pẹ́ sọ kò sí ìtó ṣẹ̀tọ́ torí pé ìyàwó ló sì jẹ́ ó sì jẹ́yàwó ní ẹ̀ẹ́dẹ̀ ọkọ yẹn títí tí ó fi ka ọjọ́ opó ẹ̀ pé àwa ní tóbìnrin bá wá jẹ́ni tí wọ́n ti kọ̀ ní kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta ó dájú pé kò láǹfààní àti padà sí ọ̀dọ̀ ọkọ yẹn mọ́ ẹnu àwọn àfáàṣọ̀tọ̀ọ̀tọ̀ nípa pé ṣá lè ṣe hitba fún àwọn tí wọ́n ní bẹ́ẹ̀ ni a lè ṣe fún wọn ní a máa pẹ̀sọ náà ni so ó túmọ̀ sí pé kò sígbà kankan tó ṣẹ̀tọ́ pé ká sọ fún obìnrin tó ń ṣopó lọ́wọ́ pé afẹ́fẹ́ ní sọ tí ò ní rújú rárá rárá ó ṣe wọ̀ eh, afọ́nitúra yìí wá ń fi àlàyé kún èyí tí a ṣe yìí wípé ọ̀rọ̀ oko ṣíṣe àti dídẹnukọ ẹni tó ń ṣopó là ń sọ yìí o àti ìsọ̀rọ̀ fífẹ́ sínú opó ó wá ní téèyàn bá dẹnu kọ obìnrin tó ń ṣopó lọ́wọ́ ní èyí ti dá wa lójú pé kò ṣẹ̀tọ́ tí ó máa jẹ́ṣẹ̀ ṣùgbọ́n tó wá lọ́ra fóbìnrin yẹn ó jẹ́ kó parí opó tó ń ṣe kí wọ́n tó wá fẹ́ra ha ǹjẹ́ yìgì tí ó wáyé láàrin àwọn méjèèjì ṣé ìdí ọ̀hún lọ àbí kò lọ ṣó valid ṣó correct àbí kò valid àwọn àfáà ní àpẹ ẹnu lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan tó correct jù òun náà ni pé igi yẹn ń kọ́ ó lọ ìdí ẹ̀sùn rèé khitba ṣíṣe yẹn ni pé ká kọ́kọ́ ṣe proposal sóbìnrin kó wá tó bí ìjọ́ mélòó kan lẹ́yìn ẹ̀ ká tó ṣe akdun nikah ká tó fẹ́ra ká tó so yìgì khitba ṣíṣe kì í ṣe májẹ̀mú so tó bá wáyé kò sí láì ṣùgbọ́n nígbà tí ò ti jẹ́ pé májẹ̀mú ni tá a fi ń so yìgì àìṣe khitba yẹn níṣe tó tọ́ kò yẹ kó affect yìgì so làwọn àfáà yìí fi ní ẹni bá ṣe khitba <clears throat> níṣe tó ṣe wọ̀ a máa ní àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run àti tọ́lọ́run bá foríjì ṣùgbọ́n tó bá wá lọ́ra arábìnrin yẹn ṣe okó tán kí wọ́n tó fẹ́ra tòun ti kó ti dẹ́ṣẹ̀ ṣíṣe khitba sí nínú opó tí wọ́n bá so igi yẹn tí wọ́n sì pé gbogbo májẹ̀mú igi ìyàwó ẹ̀ náà ló máa jẹ́ lábẹ́ ṣẹ̀ríà eléyìí ló correct now wọ́n wá ní tó bá wá jẹ́ wípé nígbà tí a ti mọ̀ wípé mímá ṣe hitba sóbìnrin nínú opó ṣe wọ̀ ẹni tó bá wá ṣe hitba yẹn tó tún wá fẹ́ obìnrin yẹn sínú ìdà yẹn ń kọ́ ó dẹnu kọ́pọ̀ ń fẹ́ fẹ́ nígbà tó ń ṣopó lọ́wọ́ kò tiẹ̀ wá jẹ́ kó tí ìṣopó yẹn tán tó fi fẹ́ ibi ni Eh, ọ̀rọ̀ ńlá wà torí àgbọ́yé ta ní ìsìn ni pé gbogbo obìnrin tó bá ń ṣokó lọ́wọ́ ìyàwó ló sì jẹ́ lẹ́ẹ̀dẹ̀ ọkọ ẹ̀yẹ tẹ́nìkan bá wá wá tó wá lẹ́nu kọ́pọ̀ ń tí wọ́n wá jọ ṣojú kòkòrò síra wọn wọ́n wá jẹ́ kí wáyé láì jẹ́ kó tí ì parí tó ń ṣe lọ́wọ́ ó so yìgì lórí yìgì ẹlòmíì ni gbogbo yìgì téèyàn bá dẹ̀ so lórí yìgì ẹlòmíì yìgì ẹlẹ́ẹ̀kejì yẹn kì ṣe yìgì so ó máa túmọ̀ sí pé tí wọ́n bá ń bára wọn lò ṣìnà ni wọ́n ń ṣe so irú kéèsì yìí eh, wọ́n ní wọ́n gbé déwájú wípé eh, ẹrú ọlọ́run kan tó ń jẹ́ tòlẹ́hà ó jẹ́ ìyàwó fún Rashid at ìgbà tó kọ́ ní kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta ó wá wà nínú ìdà lọ́wọ́ àkódà kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta tẹ̀mí eléyìí ká má sọ kíkọ́ ẹlẹ́kìíní abẹ́lẹ́ẹ̀kejì tó ń ti pé kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta ni kò tí ì parí tí òun àti ẹni tó fẹ́ fẹ́ tí wọ́n fi ṣe aqdun nikah so Umar radiyallahu anhu wọ́n ní nígbà tí ìròyìn kàn ó na ọkùnrin tó ṣe bẹ́ẹ̀ ó sì yà wọ́n pé igi tó so yẹn o torí kó so sínú opó obìnrin yẹn igi yẹn ò so ha náà wọ́n ní Umar wá sọ pé gbogbo obìnrin tó bá ti ṣe nìká sínú ìdá ẹ̀ ẹgbọ́ dáadáa o tó bá so yìgì láláì tí ìjáde opó tó bá jẹ́ pé ẹni tó bá so yìgì ẹlẹ́ẹ̀kejì yẹn kò tí ìwọlé tọ́ wọn tí ìjọsùn ọmọ ṣe mọ̀ pé yìgì ọkọ tó kọ yẹn ó ṣì wà lórí ẹ̀ Umar ní ìdá tí ò tí ì parí yẹn apáláṣẹ pé a wá parí ìdà yẹn tó bá wá parí ìdà yẹn àtọkọ tó kúrò nílé ẹ̀ àtẹlòmíì tó fẹ́ sínú ìdà ìkíní kejì wọn wá ṣe lẹ́tọ̀ọ́ pé kí wọ́n sọ pé àwọn fẹ́ fẹ́ kó wá mọ́ni tó bá wù ẹ̀dàpẹ̀jẹ́ kí ṣàlàyé lẹ́kọ̀ọ́ sí obìnrin tó ń ṣopó lọ́wọ́ tó pẹ́ ò tí ì pé èèwọ̀ ni ká sọ fún pa afẹ́fẹ́ tá a bá wá sọ fún pa afẹ́fẹ́ ṣùgbọ́n tá a fẹ́ sínú opó yẹn ajẹ́kúṣokó tán marriage yẹn valid ṣùgbọ́n a ti ṣe tó dé èèwọ̀ tọ́lọ́run ò bá forí jẹrú ẹ̀ yóò pàdé ìyẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bá jẹ́ pé nígbà tó tẹnu kọ obìnrin yẹn pòun fẹ́ fẹ́ nínú opó inú opó yẹn náà ló so ìgì sí tó kó ò tí ì pé ìyàwó oníyàwó ló fẹ́ yẹn so ọkọ àkọ́kọ́ tóbìnrin yẹn ń pé ó kọ òun ọkọ ló sì jẹ́ lákòókò tẹ́nì kejì dé tí wọ́n jọ so yìgì so yìgì tẹ́nì kọ́kọ́ yẹn ló wà yẹn kì í ṣe yìgì nígbà tó wá jẹ́ pé ẹnì kíní tá à ń sọ yìí yẹn ń ṣe Sayyidina Umar ó ní àápa obìnrin yẹn láṣẹ pé kó kọ̀m̀plìtì òpó yẹn kó bá délẹ̀ tó bá ti wá bá délẹ̀ ìgbà náà ló ṣẹ̀ wá wà available fún ẹni tó lóun so igi ẹlẹ́ẹ̀kejì tí igi ẹ̀yẹn ò lọ ìyẹn tó bá jẹ́ pé wọn ò tí ì wọlé tọra wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n ti wọlé tọra wọn wọ́n ti jọ sunrun ọmọ Sayyidina Umar ó ní a paláṣẹ kó ṣopó dé ìpẹ̀kun fún ẹnìkíní tó bá ti wá parí ẹ̀ á ṣẹ̀tún wá bẹ̀rẹ̀ opó ẹlẹ́ẹ̀kejì fẹ́nìkejì tòun ti pé yìgì ẹ̀yẹn ò valid ṣùgbọ́n wọ́n ti sùn tíra wọn ó ṣeé ṣe ó ti lóyún fún ṣẹgbọ́kìsì yìí dáadáa tó bá wá parí opó ẹnìkíní tó parí opó ẹnì kejì Sayyidina Umar wá ní àáwá ṣe wọ́n léèwọ̀ fúnra wọn wọn gbọ́dọ̀ fẹ́ra láíláí torí pé ẹni yẹn ó ṣe ojú kòkòrò débi pé ó tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ láti lọ sùn ti obìnrin tí ò ní lórí yẹn kó ó ṣẹ̀ wá ẹnì kejì tó bá wá dé pẹ̀kun opó kìíní opó kejì yẹn àwa ṣe léèwọ̀ fẹ́nì kejì yẹn pé ẹnì yẹn a ní jẹ́ kó fẹ́ mọ́ ẹnì kíní wá ń kọ́ tó bá jẹ́ pé kíkọ́ alákọ̀ọ́kọ́ ni tí yẹn bá tún fẹ́ tún fẹ́ ẹnu kó lọ rí wọ̀líyọ ẹ̀ ni ṣùgbọ́n ẹnì kejì yẹn fẹ́dínà Umar ní òun o òun ṣe léèwọ̀ fún un torí òfin ọlọ́run ọba tó tẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ Sayyidina anhu wọ́n ni wọ́n múrú kéèsì yìí wá sí ọ̀dọ̀ tiẹ̀ nǹkan fi ni pé bẹ́ẹ̀ ni okó méjì lóbìnrin yẹn máa ní obìnrin yẹn máa ṣe bí lópin ìgbà tó bá ti ṣokó fẹ́nì kíní ó ṣokó fún ẹnì kejì tí kíní kejì wọn wá ṣe ojú kòkòrò páwọn fẹ́ẹ́fẹ́ fẹ́dínà alì ní ohun òrí láìfí à ń sọ eléyìí ká lè máa mọ̀ wípé ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn bá ṣe máa ń sọ nígbà míì tá bá gbọ́ pé àwọn àfáà ẹnu wọn ṣọ̀tọ̀ọ̀tọ̀ ká má máa rò pé àbí ẹ̀ẹ́ wọ́n fẹ́ máa confuse wa ni rárá àwọn ìdájọ́ tí kìí bá ṣe pé aya Quran lọ síbẹ̀ straight àbí hadith lọ́bẹ̀ straight tó jẹ́ pé àwọn àgbà nínú àwọn ẹni ìṣáájú àwọn náà ń ṣe àròjinlẹ̀ láti yọ ìdájọ́ tí wọ́n rò pé ó máa bá aya kan àbí hadith kan mú ni àgbọ́yé àròjinlẹ̀ wọn ó lè ṣọ̀tọ̀ọ̀tọ̀ ká wá gbọ́ pé àkọsílẹ̀ ìdájọ́ wọn ó ń pé méjì mẹ́ta irú eléyìí àti ṣàlàyé ẹ̀ sẹ́yìn wípé èyí táwa bá rò wípé ẹ̀mí wa balẹ̀ sí jù nínú àwọn ìdájọ́ yìí òun náà ni a máa lò náà wọ́n wá ní eléyìí fún ẹni tó fẹ́ ẹni tó ṣe hikba fún obìnrin tó wà nínú opó tó bá wá jẹ́ pé obìnrin ò tiẹ̀ tí ì lọ́kọ ṣùgbọ́n ẹnìkan ti ṣe hikba sí ẹnìkan ti propose sí ó wá wọ àwa náà lójú ṣe mọ̀ pé ò tí ìjẹ́yàwó fẹ́nikẹ́ni àhà ó wá wo ó wọ àwa náà lójú a sì mọ̀ pé wọn ò tí ì yọ̀ǹda ẹ̀ fẹ́nikẹ́ni ìgbà wo ló ṣẹ̀tọ́ kí káwa náà sọ fún pé an interest tó bá ti ń di pọ́kùnrin tí ń pé méjì mẹ́ta lórí obìnrin kan kálukú a máa fẹ́ káàkà nǹkan tó ní ni àbẹ́ẹ̀kọ́ ní ìtó pọ̀ jù ẹni bá lówó ló máa ń obìnrin máa ń bá lọ tó bá jẹ́ ní eré ló máa wo nǹkan míì ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú àwọn obìnrin ẹni bá ní nǹkan lọ́wọ́ jù nínú àwọn tí wọ́n jọ ń dùn ó ló máa bá lọ ẹ̀sìn Islam ò fẹ́ kó rí bẹ́ẹ̀ jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ó wá pa àwa láṣẹ ó ní tó bá jẹ́ wípé ẹni tí ó kọ́kọ́ dẹnu kọ obìnrin muslim ni eh? tó dẹni tó fẹ́ dẹnu kọ́ ṣìkejì lójú pé muslim lẹni tó dẹnu kọ́ nígbà tó sì dẹnu kọ́ pòun fẹ́ fẹ́ ó ti gba èsì èsì pé ó dáa mo gbà láti fẹ́ ẹ ẹ máa gbọ́ májẹ̀mú méjì yẹn àkọ́kọ́ tó ń tàn jẹ́ muslim ẹ̀ẹ̀kejì kóbìnrin yẹn ti dá lóhùn lẹ́yìn tó fi tó wọn létí nílé ó ti sọ fún wọ̀líyù ẹ̀ àwọn aláṣẹ lórí obìnrin yẹn ti sọ fún pé dáa sọ fún pé a fún lọ́mọ tẹmọ à ń bá ọ̀rọ̀ bọ̀ níjẹta mo ní téèyàn bá ń fẹ́ obìnrin sọ́nà fẹ́ni tó ní obìnrin yẹn ò tí ì gbọ́ ìyẹn bàbá ẹ̀ tí ò tí ì gbọ́ ń pé èèyàn ń fẹ́ sọ́nà boyfriend girlfriend nìyẹn ń ṣe o ẹni bá yára lọ sọ fún wọn lé pé àmúfẹ́ fẹ́mọ yín òun ló ṣe hitba nínú ṣẹ̀ríà èyí tó ń pàdé ẹ̀ lẹ́sẹ̀ ògiri ìyẹn kàn ń ṣèranù ni so tó bá wá jẹ́ pé ńgbà tí ó wà wá lójú a ní information pé ẹnìkan ti sọ fún wọn fóun fẹ́ fẹ́ ó ti mú délé wọ́n dẹ̀ ti ṣèlérí páwọn máa fún kí májẹ̀mú méjèèjì ti pé muslim ni wọ́n dẹ̀ ti promise ẹ̀ ẹgbọ́n tí àmẹ́bí sọ ó ní láyá kúbẹ̀ rọ́jùlú aláhìtìbátì àfihì hátà yẹn kí ha aw yatruk ó ló ṣe é wọ̀ kí mùsùlùmí kan ó dẹnu kọ obìnrin kan kóun fẹ́ fẹ́ lẹ́yìn tí mùsùlùmí míì ọmọ ọ̀yẹ́ ẹ̀ gbólóhùn tánàbí lẹ́yìn tọmọ ọ̀yẹ́ ẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ títí tí kan nú nǹkan méjì ó fi ṣẹlẹ̀ yálà kẹ́ni àkọ́kọ́ yẹn kó lóhun ò ní interest mọ́ òun ti yọwọ́ tó bá sọ pé òun ti yọwọ́ àbí agbọ́ látọ̀dọ̀ sísà pé ẹni yẹn ti lọ o ó lóun ò ní interest mọ́ àbí sísà tó ti kọ́kọ́ sọ fún pé wọ́n láwọn promise ẹ̀ nílé àwọn ló padà wá sọ fún pé wọ́n ní kí n sọ fún ẹ pé kò ní í wáyé mọ́ kíkànnù méjì yẹn ó ṣẹlẹ̀ yálà kó jẹ́ pé sísà ló lóun ò ṣe mọ́ àbẹ́ni ẹ ló lóun ò ṣe mọ́ ó máa ṣẹ̀tọ́ fún ẹni tó fẹ́ propose láti wá lọ́nsìn ànábì ní tí ò bá rí bẹ́ẹ̀ àfi jẹ́ pé ẹni tó kọ́kọ́ propose yẹn ló fúnni ní ọ̀ǹda pé ìwọ náà lọ ẹnikẹ́ni tọ́lọ́run bá ní kó bọ́ sí lọ́wọ́ nú àwa méjèèjì torí pé tírú bẹ́yẹn bá jáde lẹ́nu ọkùnrin tó kọ́kọ́ propose kò ní bí ẹ̀tanú síra ẹni á jẹ́ pé bẹ́mi ṣe ń wá dáadáa mo ní kọ́mọ ìyá mi náà kóun náà wá ẹni tọ́lọ́run bá ní kó jámọ́ lọ́wọ́ ni tí ò bá rí báyìí ó ṣe é wọ̀ now ìgbà wo gan ni ṣíṣe ìwọ̀ tá à ń sọ yìí àwọn àfáà wa ni ó ṣe é lẹ́yìn ìtẹ́ni àkọ́kọ́ tó propose sí bá ti sọ fún un kọ́mọbìnrin yẹn ti lọ sọ fún wọ̀líyù ẹ̀ torí pé òun kọ́ ló nira ẹ̀ tóun bá ń ṣàdéhùn pé a má wọ̀rí a máa fẹ́ra òun kọ́ ló máa fi rẹ ọ̀ lọ́kọ wọ́n ní gbogbo àdéhùn tóun bá ṣe fẹ́ni tó bá sọ̀rọ̀ kì í ṣàdéhùn ẹni tó fẹ́ fi lọ́kọ òun láti sọ pé mo ti gbọ́ sí èmi ni mo ṣàdéhùn pé màá fi fún ẹ ìgbà náà ló ṣèwọ̀ fẹ́lòmíì so tí o bá ti dé stage yẹn ẹni mẹ́ta mẹ́rin jù bẹ́ẹ̀ lọ kálukú lè sọ bó ṣe wò òun láti fẹ́ arábìnrin yẹn kó kó mú yìí tó bá wù ú ẹni tó bá wá mọ̀ ní o ẹni tí ó mọ̀ ń tiẹ̀ wípé arábìnrin yẹn ti gba proposal lọ́wọ́ ẹnìkan tóun fi sọ fún pòun fẹ́ẹ́fẹ́ òun ò kó sí nǹkan tó jẹ́ haram á jẹ́ pé ọmọbìnrin yẹn òun ló wù láti tún gba proposal ẹlòmíì ṣó wá ṣẹ̀tọ́ fún láti gba proposal ẹlòmíì àbí kò ṣẹ̀tọ́ lópin ìgbà tí akdun nikah ò tí ì ṣẹlẹ̀ wọ́n promise nílé wọn fún wọn fún ọkùnrin kan tó bá rẹ́lù míì tó wù ju ẹni yẹn lọ a ní fẹ́ kó parọ́ kó máa bẹ́lẹ̀ yìí ṣe kó máa bá tọ̀hún ṣe kó máa fílẹ̀ yìí ní àdéhùn pé wọ́n ní a máa fún ẹ̀yàwó ó tún máa fún ẹnì kejì ṣùgbọ́n ṣẹ̀tọ́ fún tó bá rẹ́ni tó wù ú ju ẹni tí wọ́n kọ́kọ́ ṣe àdéhùn páwọn á fún kó wá sọ fún ẹnì kejì pé eléyìí tá a kọ́kọ́ ṣe yẹn o àti túká ẹ dákun fún yé wa ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gba proposal ẹ̀ ó lè sọ fún wọ̀líyù ẹ̀ pé òun ò fẹ́ fẹ́ ẹni yẹn mọ́ o nígbà tí wọ́n tí ì so yìí wọ́n kàn ṣe àdéhùn ni tó bá rẹ́lù ní ìgbóhùn á wá jẹ́ pé wọ̀lú yẹn pé ẹnì kejì lòun fẹ́ fẹ́ wọ́n á sọ fẹ́ni tọ̀hún pé àdéhùn táwọn ṣe kò ní rí bẹ́ẹ̀ mọ́ torí pé obìnrin àǹfààní kẹ́yìn ọkùnrin ní àwọn òní àǹfààní ẹni pé kẹ́yìn bá ti so yìí tán tẹ bá wá padà rí kóbìnrin yẹn ò tẹ́yìn lọ́rùn ẹ láǹfààní kẹfẹ́ mi lè ẹ lè fẹ́ kẹta ẹ lè fẹ́ kẹrin ẹnìkan ṣoṣo lòun lè fẹ́ tó ṣẹ̀rí àti àyè sílẹ̀ fóun náà wípé tẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún bá lẹ fẹ́ fẹ́ kó wu èyí tó bá wù ú nínú yín tí ìgbín ò bá ìwá àti ìwáyé tó fi rí nǹkan tó kórira àbí tó rí nǹkan míì tó dáa jùlọ a fẹ́ kó máa ṣèyí ṣọ̀hún á mú ẹnìkan tó bá wù á wá sọ fáwọn yòókù pé kí wọ́n jọ kí wọ́n wá tiwọn síwájú so ìyẹn ni ohun tí àwọn àfáà sọ now tí kan náà májẹ̀mú méjì ta sọ yóò bá wá sí ń bẹ̀ kíní ò ní ṣe èèwọ̀ yálà kó jẹ́ pé kò tí ì sọ nílé wọn àbí tó bá jẹ́ wípé arábìnrin yẹn ẹni tí ó gba proposal tá à ń sọ yìí eh, lẹ́yìn tó sọ ń lé wọn ó wá hàn sí ni pé ẹni tó propose sí kì í ṣe muslim torí tá ànábì sọ ni pé kò lẹ́tọ̀ọ́ kẹ́nìkan nájà tọmọ ọ̀yẹ́ ń kówó lé ọmọ ọ̀yá àwọn àfá kan ní àwọn ògbọ́yé sí nǹkan méjì mùsùlùmí bíi tiẹ̀ ni so tó bá jẹ́ kéfèrí ló ń nájà obìnrin táwa náà ná èyí tó pọ̀ nú àwọn àfà wọn ni kò ní í ṣe wọ̀ kódà tó bá jẹ́ pé wọ́n ti promise kèfèrí ẹ̀pá àmà fún ìyàwó so káwa náà sọ pé a ní interest tí wọ́n bá torí interest tí wá títí ẹ̀ dànù kèfèrí ni wọ́n ti dànù oríire ni ó máa jẹ́ fún obìnrin yẹn so eléyìí ni àlàyé tá a fẹ́ fi kú ìtí a ṣe ní àná. Um, now, um, okay, bóyá ká lè láǹfààní questions ẹ̀dẹ́ tí ń fi talẹ́yè mọ́ ní báyìí kí ò bá wá sí béèrè a lè mọ́ lórí ẹ̀. Hussein number one, number two, <laughs> baba number three, ẹ̀dẹ́ ká sí mọ́ mẹ́ta náà torí time. ok hussein ní ǹjọ́ tọ́ kéèyàn ó máa pèrè ẹ̀ mọ́ mazahabu kan kí ni ìtumọ̀ mazahab mazahab ni nǹkan tó school of thought tí wọ́n bá bi ọ̀pọ̀lọpọ̀ wa pé school of thought mélòó ló wà nínú islam kí la máa ok nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ nìyẹn lọ o mẹ́rin ló hàn ló pọ́pílà ni kò wá sí kankan <clears throat> nínú àwọn àfáà tí wọ́n máa ń pe school of thought mọ́ yẹn kò sí kankan tó jẹ́ pé níjọ́ tó ń kọ́ àwọn èèyàn ní kí ó bá ṣe ń kọ́ra wa ní ẹ̀sìn yìí tó wá sọ fún ọ pé mo ti dá school of thought sílẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé wàláhì kò sí kankan nù wọn ká lè mọ báwo la ṣe fẹ́ bá ọ̀rọ̀ mazhab lò mo ṣe fẹ́ ṣàlàyé yìí ìkọ̀kan nínú àwọn àfáà yẹn ó ń kọ́ àwọn èèyàn lẹ́sìn tó yé bó ṣe gbọ́ kùránì yé bó ṣe gbọ́rọ̀ aṣáájú ẹ̀dá yé ìkọ̀ọ̀kan nínú wọn wá pọ́pílà tó lọ́mọ kéwù tiẹ̀ ó dàbí ká sọ pé àfáà kan tẹ bá dé kétu òun làwọn èèyàn mọ̀ tẹ bá dé òyìnbó àfáà míì ni tẹ́ bá lọ àjá àfà kan ló hàn táwọn àfà bá ti wá tó bíi mélòó kan tí wọ́n hàn kí kọ̀ọ̀kan ni wọ́n sì ní àwọn ọmọkéwú ọmọkéwú ọmọkéwú kéwú wọ́n ń kọ́ra wọn wọ́n ń pọ̀ sí irú ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ pé nílùú kan àwọn àfà méjì mẹ́ta kan làwọn èèyàn ń tẹ̀lé nínú ìlú yẹn mọ́sáhábù nìyẹn o kò jù bẹ́ẹ̀ náà lọ mọ́sáhábù nítumọ̀ kan ju pé àlàyé tààfà kan ṣe táwọn kan rò yí pé ó ṣe é fi ṣẹ̀sìn ọlọ́run ọba ṣùgbọ́n tí kan àbí mi inú àwọn àpá yẹn bá sọ fún àwọn èèyàn wípé ohun tóun fi kọ́ wọn yìí òun nìkan náà ni ẹ̀sìn ọlọ́run ọba á sọ pé ó ti parọ́ ìkọ̀ọ̀kan ni wọ́n ń ṣègbìyànjú ni mo fún alápèjúwe kan sìn pé lórí ọ̀rọ̀ ẹni tí ó bá gba proposal tó tún wá so yìgì nínú opó Sayyidina Umar radiyallahu anhu ó ní lẹ́yìn bá yà wọ́n òun ò ní jẹ́ wọ́n fẹ́ra wọn so yìgì nínú wọ́n tún wá ti bára wọn lò pọ̀ Ali ó ní òun ó pa láṣẹ pé kí wọ́n yà wọ́n tí wọ́n bá so tó bá wu obìnrin yẹn pé kó tún ọkùnrin ó túmọ̀ sí pé lọ́dọ̀ Umar igi ò valid ìyá dẹ̀ tọ́ sí wọn ìyá yẹn ni pé àní jẹ́ pọ́n fẹ́ra lọ́dọ̀ Ali igi ò valid ṣùgbọ́n ìyá yẹn o òun ò ní fi jẹ wọn opinion méjì nìyẹn so a máa ti bẹ̀rí mazhabu Ali mazhabu Umar bí mazhabu ṣe ń bẹ̀rù jù bẹ́ẹ̀ náà lọ kí wá ló sọ fún wa wípé tó bá ti wá rí bẹ́ẹ̀ dandan nìkan èmi gbọ́dọ̀ tẹ̀lé Umar ìwọ gbọ́dọ̀ tẹ̀lé Ali kò sí nǹkan kan tó sọ bẹ́ẹ̀ náà rà nẹ́bì so àwọn mazhab mẹ́rẹ̀ẹ̀rin tó popular tẹ́ máa ń gbọ́ yẹn mazhab míì wà àwọn àfáà tó tí wọ́n jẹ́ àfáà mazhab yẹn ọlọ́run ò ní kí wọ́n ó hàn kí wọ́n popular tó Imam Malik Abu Hanifa Shafi'i àti Hanbali ni kò túmọ̀ sí fáwọn náà jẹ́ àfáà gidi láàyè wọn so tabawa rẹ nìkan tó bá ní à ẹ mẹsàbù màlìkì ló yẹ ká máa ṣe àábílẹ rẹ pé ṣàsọsílà nẹbì ni tí kì bá ti ṣe àsọsílà nẹbì gbogbo ọ̀rọ̀ tó bá ti ń wáyé tá bá fẹ́ mọ èwo ló correct nínú ìdájọ́ ẹni bá jẹ́ àáfàá àbọmọ kéwú tó lójú tíra ó láǹfààní kó wo kí ni má màlìkì sọ nípa ọ̀rọ̀ yẹn ẹ̀rí wo ló mú wá ó tún wá wo kí ni ṣàfihàn sọ nípa ẹ̀ kí ni Abu Hanifa sọ ń pẹ́ èyí tó bá fi lọ́kàn balẹ̀ nínú ọ̀rọ̀ gbogbo wọn kó wá dì yẹn mú tó bá wá di iṣu míì bẹ́ẹ̀ ọ̀rọ̀ marriage là ń sọ ń sìn yìí mo rí pé àlàyé Imam Malik òun ló fi mí lọ́kàn balẹ̀ òun ni mo rí pé ẹ̀rí ẹ̀ múnádóko tó bá di bí káràkátà ó ṣeé ṣe pé lẹ́pẹ́ ọ̀rọ̀ Hanifa tó máa convince mi tó bá dọ̀rọ̀ ogún pínpín ó lè jẹ́ ti Imam Ahmed bin Hanbal tó ti yé bá a ṣe fẹ́ kí mùsùlùmí ó rí nìyẹn tó bá jẹ́ni tó ní ojú kéwú tó mẹ̀rí tọ̀ là ń sọ o ṣùgbọ́n tó bá jẹ́ láìmọ̀ kan kí ló fẹ́ ṣe ju pé àáfàá tóun bá ti láìkì tọkàn ẹ̀ dẹ̀ balẹ̀ sí ìyẹn ni wọ́n ní kó máa gbọ́ fẹ́túwá tí wọ́n bá yọlé lọ́wọ́ torí pé kò dá ọ̀tún máa yàtọ̀ sí òsì ṣókíà so àfẹ́ kí muslim kan sọ yí pé èèyàn gbọ́dọ̀ mú mọ́sáàbù kan pàtó rárá aṣáájú ẹ̀dọ́ ò sọ bẹ́ẹ̀ ìkọ̀ọ̀kan nínú àwọn àfáà mẹ́rẹ̀ẹ̀rin ta wá ń fi wọ́n pe orúkọ mẹ́sàbù yẹn lòun náà sọ àsọsílẹ̀ pé èyí táwọn rí nínú ẹ̀rí làwọn fi mú ìdájọ́ wá o ìgbàkígbà tẹ bá ti wá rí ọ̀rọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam kí n táwọn mú wá ń dájọ́ tó ń takò ó ó ní fọlkọ́ọ́l qawlu rasulillah kí n tá ànẹ́bì sọ ẹni kẹjẹ kó máa ṣe kí ni o kó máa tẹ̀ wọ́n a jẹ́ pé àwọn ti wẹ̀ wọ́n ti yán kọ̀ọ̀kan ìwọ tó bá wá ló nífẹ̀ẹ́ wọn ó wá ń kọ́jú tẹ̀lé wọn lẹ́yìn tí wọ́n ti fún ẹlẹ́rìí tó wá ní àẹ̀rí yẹn àwọn mọ́sáàbù míì ló ń lò ó ó wá takú lórí mọ́sáàbù kan àjẹpẹ́ o ti apá tí ń tá àpá tó tẹ̀lé gan-an tó fi kọ́ ẹ. is clear? alhamdulilayi so bá ní àwọn wo ni kì í takú lórí mọ́sáàbù kan a sọ pé àwọn tí wọ́n jẹ́ ahlùsúnná wal jama'a àwọn kì í takú lórí mọ́sáàbù kan any issue wọ́n fẹ́ wo kílẹ̀ rí sọ tẹ́rí yẹn bá ní báyìí ni àwọn àfáà wa gbọ́ yí sọ́nà méjì mẹ́ta wọ́n á sọ fún pé gbogbo ẹni bá ti jẹ́ àfáà súnà tálàyé ẹ̀ múnádóko tá a wo ẹ̀rí tí kìí ṣe àlàyé ìfẹ́ ẹnu ó ṣe é tẹ̀lé fẹ́ni tọ́lọ́mbá ní kó convince ẹ̀dá kan ṣó clear so àwọn tí máa sọ pé mọ́dàbọ̀ kan báyìí làwọn dìbò in tó túmọ̀ sí ni pé ẹ̀rí ìbá àkúnlẹ̀ tí kì í bá ti ṣe àfá onímọ́sáàbì yẹn ló mú wá àwọn ṣe kíni o àwọn ti dànù ògidì súnà ò lè rí bẹ́yẹn adúpẹ́ fọlọ́wọ́n ọba ẹ má bínú pé ìbéèrè yẹn nìkan ni mo lè gbà ẹ mo rí i pé ó ní ìdíkà ṣàlàyé ẹ kó kúnná dáadáa ni so àwa yòókù tí a fẹ́ ṣe béèrè tá a láǹfààní ẹ kọ́lọ́ọ̀ṣọ́ àtayọ̀ ọ̀la subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر